ẹjẹ́ ń bèrè lè ó ní àwọn tó ń ṣiṣẹ́ mi kọ́tọ́ pé ó ti náwà àsìkò ìdí táìmì lọ́dún ìta pé ìwọ̀n wá fún wọn ní sálárì kan wọ́n pè ní thirteen months wọ́n á fún wọn ní èlé lórí sálárì wọn bọ̀ ó ti lásìkò dẹ̀ ó ti náwọn ẹ̀bùn bí àwọn nǹkan tá ń ṣe irú àsìkò ni wọ́n ń fún wọn ipò ó ní ó sèkì mùsùlùmí tó gbọ́dọ̀. nọ́mbà two ni wípé ẹni tí ó gbà pé a lè tán participate nínú Christmas àbí kankan. now now now òun wá ń sọ wípé akọ̀dé kí wọn pé ẹkọ ọdún o báwo ni ẹ ṣe rí. christian bàbá tẹ́ ń ṣàlàyé ọ̀hún ọdún tí ó wà mọ̀ṣúrò sọ ẹjọ́ pé wọ́n pé méjì ni but adé máa ń gbọ́ tí ọ̀hún fà tí wọ́n máa ń fi kàn fún pé mẹ́ta tó jẹ́ yọ̀hún jùmọ̀ ní ẹnu. nọ́mbà nọ́mbà. tèmi ni pé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ nípa pé tí lẹ́nu tó ń gbà wípé ọjọ́ tí wọ́n bí ànábì adẹ̀mọ̀ nínú hadithi kan wípé ànábì sọ wípé yawma wulidtu wa yawma bu'ithtu wa yawma pé ọjọ́ tí wọ́n bí mi àtọjọ́ tí wọ́n gbé mi dìde lójíṣẹ́ àtọjọ́ tí wọ́n sọ alukurani kalẹ̀ fún mi ṣé tó dẹ̀ pé ẹ̀rí mẹ́ta lànábì ti ń gbà rẹ̀ báwo la máa ṣe bẹ́bẹ̀rẹ̀ pé a ti mọ̀ pé kò ń ṣe ọdún wa tó kí a pé happy new year tó àwọn yìí máa ń fi ní ìwojú pé à ṣe bí a ṣe àfọ́sọ́ tó lọ sùn so bí ó lè jẹ́ àìsí àbọ̀dọ̀ lórí tó àjọ bọ́sí ọdún tuntun náà ni pé tó bá kí wa níbẹ̀ náà. ni wípé àwọn tó ń ṣe mọ́lìd nàbí tó máa mú ṣubú àkọwá ń pé àbúlà ábí ń pé ọ máa ń gbé ìyàkú fi ẹkùn jọ mọ́ndé so tí kèfèrí bá ń dunú pé ọ ṣe mọ́lìdì ọ wá gbé ìyàbúlà ábí kú yẹ báwo ni àwọn mùsùlùmí tá bá ń ṣe mọ́lìdì báwo wá ní ìdájọ́ tó wá. ẹni ọ̀tọ̀ bá máa jọmọ́ ẹ̀kùn ọlọ́jọ́ festival so àwọn tó máa ń ṣe promise card yẹn láti sùn ilé promise card tó máa ń promise yẹn ṣáà lè máa promise àwọn. àwọn àlẹkùn. ọlọ́run tí wọ́n a máa láwọn kọ́sọ̀ rẹ pé ká mú jẹ́mà báyìí wọ́n máa ń fún wa lẹ́bùn ṣé àyẹ̀ náà wáyé kọ́mí sọ ọdún náà rí ṣé alẹ́sà ti gbà lọ́wọ́ àbáyé lẹ́sà ti gbà. ẹ̀dọ̀ kí wọ́n rí àwọn. salatu wa salamu ala rasulillahi wa ba'd. àwọn ìbéèrè yìí a pé àwọn míì wọnú ara wọn. ẹjọ́ àwọn ìbéèrè tí wọ́n fi ń béèrè pé àwọn mọ̀ṣáìkì wá sí wà pọ̀ ń kalẹ̀ tí wọ́n bá ti wá láǹfààní jazakumullahu khair tí wọ́n fi ń béèrè pé ìjà lè mọ kí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n ń ṣe ọdún wọn ni a ti sọ fún wa lẹ́ẹ̀kan pé gbogbo tí a bá jọmọ́ pé àlàdá sí ọdún yìí a gbọ́dọ̀ sí kíni jọmọ́ a gbọ́dọ̀ dédì ẹ̀ so a ní rẹ́bà kí wọ́n happy new year àbí ká kí wọ́n pé happy christmas a tún wá ní tọ́ bá wá kí wa náà pèsè bọ́ kí wa ni pé wọ́n máa mú ṣubú àá pèsè bá wọnú ọdún tuntun táwa náà bá tún gbà pé ṣubú à nípa wọnú ọdún tuntun gbogbo ń dàsọ látara òye wa nítorí pé aláàwọnú ọdún tuntun àá máa dúró lórí ẹ̀ gẹ́gẹ́ bí pé ọdún tọ́lọ́wọ́n bá ní káwọ́ mọ́ celebrate òní Eidul Adha àti Eidul Fitr àdẹ́gbọ́dọ̀ ní nǹkan míì ju àwọn ọjọ́ iná lọ àwọn tí wọ́n mọ́ ṣe mọ́lìdì nàbí wọ́n mọ́ ń lo hadith ọjọ́ Monday ipa àwọn ẹmọ fi gbà wẹ̀ àwa ṣe ìlzáàmù ọlẹ́ẹ̀kẹ́ ìlzáàmù láṣe ike ń gbàtẹ́ sọ pé ìjọ monday ẹ̀fẹ́ mu wá pínjọ́ náà wọ́n bí ànábì àwa ni ẹ̀yin ní ẹ̀fẹ́ kan mọ́ gbàwẹ̀ níjọ monday náà àwọn ìdígbà ànábì wá kà ó ju nǹkan ẹyọ kan yìí lọ náà ní pé ju nǹkan ẹyọ kan yìí lọ táwọn onímọ̀ olídìí bá sọ pé àlọ́jọ́ ọ̀bí làwọn fẹ́ ṣe ṣèbọ́jọ́ ọ̀bí ti wà nínú nǹkan tí ànábì kà ẹ jẹ́ ká ní kán padà wá kán mọ́ gbàwẹ̀ níjọ monday táwọn bá nítorí péjọ monday náà bí ànábì làwọn ṣe ń gbàwẹ̀ alhamdulillah ànábì náà ná sọ̀lẹ̀ lórí pé òun gbàwẹ̀ torí pé wọ́n bí òun ní ọjọ́ monday àmọ́ báwo lẹ ṣe máa fi èyí tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì ṣe báwo lẹ ṣe máa fi yẹn kalẹ̀ tó máa jẹ́ pé èyí tá ànábì ò ṣe òun ní ẹ máa lọ rèé múlò kọ́lọ́mọ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́kẹta ní tó tún jọ mọ́rú question yìí wọ́n lábùlà àwọn èèyàn máa mú ìrújú ìwà ọ̀rọ̀ tí ò lákọọ́lẹ̀ tí ó lálàáfíà wọ́n ní gbọ́jọ́ náà wọ́n máa ní gbogbojọ́ monday ike wọ́n máa jẹ́ kí náà máa fúyẹ́ fún ànábì àti fún abúláhàb ma'adala astaghfirullah fún abúláhàb nínú iná bẹ́ẹ̀ torí pé níjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ipe níjọ́ náà ò ní inú rẹ̀ dùn wọ́n la kó fi ìdùnnú yìí hàn ọlọ́run wa ní gbogbojọ́ monday monday kí iná mọ̀ ṣe kíni kó máa fún yẹ fún àwọn tó wà máa ń parọ́ yìí máa ń pa lóríṣiríṣi ọ̀nà àwọn míà ní ìjọ monday monday àwọn míà ní abúlábì tó bá wọnú náà kò ní iná rẹ̀ ò kíni kò ní lágbára bẹ́ẹ̀dẹ̀ ni ẹni tí ẹ̀rí wá lórí ẹ̀ pọ́rọ̀ rẹ̀ ó mọ̀ fúyẹ́ nínú iná oná níta ní jọmọ́ Abu Talib kìí ṣe Abu Lahab tábáwọn tọ́lọ́wọ́ bá sọ nípa Abu Lahabi ó tako tí wọ́n wì ìtọ́lọ́wọ́ ma aguna anhu maluhu ọlọ́wà sayasla naran sayasla naran ọlọ́run àbú àbúlá àbí ó wọ iná kódà iná tí ó wọ̀ tọ́lá ní ẹ̀kọ́kọ́ fẹ́ wọ iná iná tí ó kọ́ ní láhábà náà ọlọ́tún wá ní záàtà láhàb iná tó tún wá ń dùn hẹ̀wù hẹ̀wù hẹ̀wù ẹ̀yin tẹ́ rí irú ayé àbáyìí tẹ́ torí mólídì nàbí tẹ́ lọ ń gba àdíìsì tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ àwọn karambadé o ẹ̀yin lẹ́sìn tó bá díìsì kan tako kùránì ẹ̀ ṣe kùránì àbí ò kùránì

àwọn máa kó tàbíjì tó lálàáfíà wá ẹ mọ̀ níyàn ló takò àwọn àwọn èèyàn yìí ọ̀rọ̀ wọn máa ń pa ìmílẹ̀ nìkan wọ́n lọ má dìjì kan náà nínú sọ́yí muslim àdìjì tá kana nabi yun minal anbiya iya khut ba nabi kan nu àwọn ànábì ọlọ́mọ ṣe kíni ó máa tẹ ẹ̀pẹ̀ an ba mo ba lo bu yepe so yan ni so ó yẹ kẹ́mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tú àdìsí yẹn láti ìtumọ̀ tí ní o ìtumọ̀ yẹn ti tako irú yìí ò gbọ́dọ̀ gba irú àdìsí yẹn gbọ́ àwa ló yẹ kájẹ́ ẹ̀bọ́ ta wá pé ẹtú tukùtù ló jẹ́ kó tako kùránì o tẹ́ ẹ bá tú bó ti yẹ kó ẹtú kò ní tako alukur'an so àwọn orú àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí ó ti ẹ̀rí ìdíjòkó ni ó ti tako áyà pé sayasla náà rọ́n záàtàlá ọ̀rọ̀ ní ti wó ní ẹwọ̀n láwùsà àlàálà àwọn tí wọ́n ṣiṣẹ́ ní kọ́mpínì tó wáyé pé lọ́dọọdún wọ́n máa ń pín àwọn nǹkan báyìí fún wọn tí wọ́n dẹ̀ máa fi ń celebrate ọdún káàdì nǹkan téèyàn bá lè sọ fún company pé ah, ẹjọ́ mùsùlùmí lè ní tọdún bá ti ń dé gbogbo tẹ bá fẹ́ máa pín ní ọdún ẹ máa yọ ìlékò nù ẹ̀ ká ní tí ó rọrùn kéèyàn lè present ilẹ̀ káwá ní nǹkan tí ò wá rọrùn pé kò sí bí èèyàn ṣe ṣe àwọn ọ̀gá so irú eléyìí àgbà pé tọ́ ọlọ́ni yóò dọ́dọ̀ wa nù bó bá wa káwa náà ká ló káṣe tàbárù òkú òǹbẹ ní tàbárù pé kò tẹ́ wa lọ́rùn ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣé pẹ́sàn kan tún wà tún fún wa. onáà ni onáà dáhùn tán yìí. naam jazakumullahu barakallahu fikum a ní à ń gbà tá a sọ pọ́dún méjì pé ló wà tá à ń tẹnu mọ́ kí wọ́n táwọn máa rí táwọn àfáà máa ń sọ pé jùmọ̀ bẹ́ẹ̀ ni kódà kì í ṣe jùmọ̀ nìkan làwọn àfáà máa ń kà nígbà míì táwọn àfáà bá fẹ́ ka ọdún táwọn mùsùlùmí ṣe wọ́n lè máa ka bí méje gan wọ́n ka ẹ̀ńdáàlì idul adha wa idul fitr wọ́n tún ka yawm al-jumu'ah torí kò náà yamdi wa madha wa ya'ud wọ́n ka yawm arafa alikò náà yamdi wa madha wa ya'ud wọ́n ka ayyamu tashriq mẹ́tẹ̀ẹ̀ta torí kò náà yamdi wa madha wa ya'ud wọ́n lòun náà bí ha bí ta'rif al-eid pẹ̀lú tá à ń pè ní ìdù àwọn nǹkan wọ̀nyí náà mọ̀ ń lọ wọ́n sì mọ̀ ṣe kí ni wọ́n sì mọ̀ ń bọ̀ àmì ẹ̀dákùn ìjáwà mùsùlùmí ṣàmù hálì takàdínà wò ẹ̀yí dání láà àmú ní eid ìbáàdà tọ́lọ́wọ́n ọba gbé sáwọn ọjọ́ yìí àwọn ìbáàdà yẹn là ń focus kì í ṣe àwọn ọjọ́ yẹn gangan ṣùgbọ́n àwọn idol adha àti idol fitr èyí tá à ń focus sí ibẹ̀ gangan ní kí ni jọmọ́ ọjọ́ yẹn gangan ní target wa ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ fi sọ án. ìbéèrè tó tún wà ń bí òun ni Black Friday. Black Friday now so abẹ́ ń pé òun lọ́ndà ìbolù ń wọ̀ nínú àwọn àlàyé tẹ̀ ṣe ní àgbọ̀yé àkọ́kọ́ hàn ìtẹ́sùmíyà tẹ́sùmíyà tó ló mú nǹkan ká mọ̀ pé friday kan ní black friday subhanallah yawm al-jumu'ah àti yawmun azim ọjọ́ ńlá ni ọjọ́ kíni ni ọjọ́ jùmọ̀ àwa mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ ní táwọn ọmọ bá wọn pè dó àwọn tí wọ́n gbé kalẹ̀ wọ́n ti ṣe kíni jọmọ́ wọ́n ti gbé ilẹ̀ náà àwọn tí wọ́n bá wá gbá àwọn black friday yìí kalẹ̀ kí làwọn kan tí wọ́n máa ń ṣe ń wọ́n wà mú àwọn bó jẹ́ pé orúkọ yẹn àwọn ẹni tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ẹni tí wọ́n bá fẹ́ sọ ọjọ́ kan ní ọjọ́ bú ni àwọn náà máa ń pè ní Black Friday àwọn ìjọ tí gbólóhùn yóò kọ́kọ́ jáde àwọn bí àwọn ọmọ lárúbáwá ó jáde lọ́dọ̀ wọn then ìgbà táwọn ọmọ Egypt táwọn náà ń ṣe protest àwọn náà ní jùmọ̀ àtúlùkọ́dọ̀ jùmọ̀ àtú alùkọ́dọ̀ ìjọ yẹn náà gbà pé gbogbo ọmọ ìlú yarí mọ́ ìjọba lọ́wọ́ gbogbo àwọn tẹ́sí àbúrúkú báyìí mùsùlùmí ò gbọdọ̀ bá wọn partake nínú ẹ̀ àwọn ẹni tó wá ń lo black friday láwùjọ tiwa ó làwọn jumia tí ó bá dáhùn black friday tí wọ́n mọ̀ mọ̀ mọ̀ reduce owó price ọjà wọn mùsùlùmí kò gbọdọ̀ wá mọ́ tájẹ́ẹ̀tì pé torí pé fẹ́ reduce the price mi ò ní rajà until black friday so tá a bá rajà tó bá fọ́ọ̀lù sọ́jọ́ náà ó fọ́ọ̀lù sí nìyẹn àwọn ò gbọ́dọ̀ tájẹ́ẹ̀tì gift tí wọ́n fẹ́ fún wa àbí bí wọ́n ti fẹ́ reduce price ọjà tí wọ́n fún wa ní ọjọ́ náà Allahu ta'ala alam. mùsùlùmí tó wáá já sí pé òun kàn déédéé lọ sí shoprite tó wáá pé ó wá bọ́ sí. ó ti wọnú ọ̀rọ̀ ó ti wọnú ọ̀rọ̀ pẹ̀lú àlàyé tí a ṣe subhanakallah alhamdulilayi ṣaalallahu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.